ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa lónìí sọ wípé òun ni aṣẹ̀dá ohun gbogbo a ó kà láti inú ìwé Kólósè orí kìíní nítorí pé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo lọ́run àti láyé àti ohun tí a rí àti ohun tí a kò rí ìbáà ṣe ìtẹ́ ọba tàbí ìjọba tàbí àwọn alágbára tàbí àwọn aláṣẹ nípasẹ̀ rẹ̀ ni a ti dá gbogbo nǹkan nítorí tirẹ̀ ni a ṣẹ̀ṣẹ̀ dá wọn. ìwé Hébérù orí kejì ẹsẹ̀ karùn-ún àti ìkẹjọ fi yé wa wípé ètò Ọlọ́run ni fún ènìyàn láti jọba lórí gbogbo ohun tí Ọlọ́run dá èyí gan ni ètò náà sílẹ̀ ní ọ̀run nítorí wípé sátani fẹ́ gba ipò tí a fi sílẹ̀ fún ènìyàn láti di olórí lórí ohun gbogbo ṣùgbọ́n bí ó ṣe jẹ́ ẹni tí a dá pẹ̀lú ògo tó ní a dá gẹ́gẹ́ bí áńgẹ́lì ìránṣẹ́ kìí ṣe ọmọ ipò rẹ̀ kìí ṣe láti wà lórí ìtẹ́ láti ga àwọn ìràwọ̀ àwọn áńgẹ́lì ọlọ́run lọ gẹ́gẹ́ bí ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ ogún ṣe pè wọ́n. èyí ni ipò tí a fi sílẹ̀ fún ènìyàn ìwé kọ́rìntì kìíní orí kẹfà ẹsẹ̀ kẹta àti ìwé bẹ́rù orí kejì ẹsẹ̀ karùn-ún àti ìkẹjọ fìdí eléyìí múlẹ̀. níwọ̀n ìgbà tí ènìyàn ti ṣubú tí ènìyàn ti kùnà tí kò sì lè mú àyànmọ́ ayérayé rẹ̀ ṣẹ olúwa fúnra rẹ̀ ní láti di ènìyàn ẹni olúwa fúnra rẹ̀ ní láti dàbí ènìyàn ẹni tí ó ti di ẹran ara pé kí ó bá lè mú àyànmọ́ náà ṣe àti àwa nípa rẹ̀ kí a lè wá sí ẹ̀kúnrẹ́rẹ́ àyànmọ́ wa ó di ádámù ìkẹyìn ronú nípa rẹ̀ bí ẹni tó ti wà nínú kristi ṣe ti di alágbára àti ọlọ́lá tó a ti di ẹni ààyè a sì ti mú un padà wá sínú àyànmọ́ ayérayé rẹ̀ kò ní parí ìrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí ẹran ara mọ́ ṣùgbọ́n a ó jí dìde sínú àyànmọ́ ológo ti àwọn ọmọ Ọlọ́run máa lọ sínú ayé lónìí kí o máa rántí wípé àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kìrìsìtẹ́nì a ní nínú Kristi. No ohun tí a ní nínú Kristi iyebíye ju gbogbo ayé yìí lọ Ọlọ́run fẹ́ fún wa ní ìjọba rẹ̀ gẹ́gẹ́ bí ìwé Lúùkù orí kejìlá ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ti ó fẹ́ kí a jọba lórí ohun gbogbo àní tí ó fi mọ́ ohun gbogbo tí Ọlọ́run dá àdúrà Olúwa ràn mí lọ́wọ́ láti rìn ní pípé ìpè mi. E kí n sì máa tẹ́ ọ lọ́rùn nínú gbogbo àmín àyọkà wa látinú bíbélì lónìí kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí pé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wa láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun jálẹ̀ lónìí a ó kà látinú ìwé tẹsalóníkà kínní orí ìkíní dé orí ìkẹta First Thessalonians chapter one through chapter three ẹ máa bá wa kálọ. ìwé kìíní Pọ́ọ̀lù sí àwọn ará Tẹsalóníkà Tẹsalóníkà kìíní orí kìíní. èmi Pọ́ọ̀lù àti Sílífánù àti Tímótì ni à ń kọ ìwé yìí sí ìjọ Tẹsalóníkà tí í ṣe ìjọ Ọlọ́run Baba àti ti Jésù Kristi Olúwa kí oore ọ̀fẹ́ àti àlàáfíà máa wà pẹ̀lú yín. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo nítorí gbogbo yín. A sì rántí yín nínú àdúrà wa nígbà gbogbo. Nínú àdúrà wa sí Ọlọ́run bàbá wa, à ń rántí bí ìgbàgbọ́ yín ti ń mú kí ẹ ṣiṣẹ́, tí ìfẹ́ yín jẹ́ kí ẹ ṣe akitiyan, tí ìrètí tí ẹ ní nínú Olúwa wa Jésù Kristi sì mú kí ẹ ní ìfaradà. Ẹ̀yin ará àyànfẹ́ ọlọ́run a mọ̀ pé ọlọ́run ni ó yàn yín nígbà tí a mú ìyìn rere wá sí ọ̀dọ̀ yín a kò mú un wá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nìkan ṣùgbọ́n pẹ̀lú agbára nínú ẹ̀mí mímọ́ ni àti pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tí ó dáni lójú ẹ̀yin náà kúkú ti mọ irú ẹni tí a jẹ́ nítorí ti yín nígbà tí a wà láàrin yín ẹ̀yin náà wá ń fara wé ẹ ti ń fara wé olúwa láàrin ọ̀pọ̀lọpọ̀ inúnibíni ẹ gba ọ̀rọ̀ ìyìn rere tayọ̀tayọ̀ láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ẹ wá di àpẹẹrẹ fún gbogbo àwọn onígbàgbọ́ tí ó wà ní macedonia àti akaya. nítorí ẹ̀yin ni ẹ tan ìyìn rere ọ̀rọ̀ olúwa káàkiri kì í ṣe ní macedonia àti akaya nìkan ṣùgbọ́n níbi gbogbo ni ìròyìn ìgbàgbọ́ yín sí ọlọ́run ti tàn dé kò ṣẹ̀ṣẹ̀ tún ní pé à ń sọ ohunkóhun mọ́ nítorí wọ́n ń sọ bí ẹ ti ṣe gbà wá nígbà tí a dé ọ̀dọ̀ yín àti bí ẹ ti ṣe yí padà kúrò nínú ìbọ̀rìṣà láti máa sin ọlọ́run tòótọ́ tí ṣe ọlọ́run alààyè àti bí ẹ ti ń retí jésù ọmọ rẹ̀ láti ọ̀run wá ẹni tí a jí dìde nínú òkú tí ó yọ wá kúrò nínú ìbínú tí ń bọ̀. tẹsalóníkà kínní orí kejì. Ará, ẹ̀yin fúnra yín mọ̀ pé wíwá tí a wá sọ́dọ̀ yín kìí ṣe lásán. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, lẹ́yìn tí a ti jìyà, tí a ti rí ẹ̀gbin ní Fílípì, ni a fi ìgboyà nípa Ọlọ́run wá tí a sọ̀rọ̀ ìyìn rere Ọlọ́run fún yín láàrin ọ̀pọ̀lọpọ̀ àtakò nítorí pé ọ̀rọ̀ ìyànjú wa kìí ṣe ohun ìṣìnà bẹ́ẹ̀ ni kìí ṣe ohun èérí tàbí ti ìtànjẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ti kà wá yẹ tí ó fi iṣẹ́ ìyìn rere lé wa lọ́wọ́ bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ kì í ṣe láti tẹ́ ènìyàn lọ́rùn bí kò ṣe pé láti tẹ́ Ọlọ́run tí ó mọ ọkàn wa lọ́rùn nítorí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ a kò wá pọ́n ẹnikẹ́ni a kò sì wá ṣe àṣehàn bí ẹni tí ìwọra wà lọ́kàn rẹ̀ a fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí bẹ́ẹ̀ ni a kò wá ìyìn ènìyàn ìbáà ṣe láti ọ̀dọ̀ yín tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn bí ó tilẹ̀ jẹ́ pé a wà ní ipò láti gba ìyìn gẹ́gẹ́ bí òjíṣẹ́ Kristi ṣùgbọ́n à ń ṣe jẹ́jẹ́ láàrin yín àní gẹ́gẹ́ bí obìnrin alágbàtọ́ ti ṣe ìtọ́jú àwọn ọmọ tí ó ń tọ́jú. bẹ́ẹ̀ ni ọkàn wa fà sọ́dọ̀ yín kì í ṣe ìyìn rere nìkan ni a fẹ́ fún yín ṣùgbọ́n ó dàbí ẹni pé kí a gbé gbogbo ara wa fún yín nítorí ẹ wọn fún wa. Ara, ẹ rántí ìṣòro àti làálàá wa pé tọ̀sán tòru ni à ń ṣiṣẹ́ láti gbọ́ bùkátà ara wa kí a má bàa ní ẹnikẹ́ni nínú yín lára nígbà tí à ń wàásù ìyìn rere Ọlọ́run fún yín. ẹ̀yin gan lè jẹ́rìí ọlọ́run náà sì tó ẹlẹ́rìí wa pé pẹ̀lú ìwà mímọ́ àti òdodo àti àìlẹ́gàn ni a fi wà láàrin ẹ̀yin tí ẹ gbàgbọ́ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bí baba ti rí sí àwọn ọmọ rẹ̀ ni a rí sí ẹnìkọ̀ọ̀kan yín tí à ń gbà yín níyànjú tí à ń rọ̀ yín tí à ń kìlọ̀ fún yín nípa bí ó ti yẹ kí ẹ máa gbé ìgbé ayé yín bí ẹni tí ọlọ́run pè sínú ìjọba àti ògo rẹ̀. nítorí náà àwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà gbogbo nítorí nígbà tí ẹ gba ọ̀rọ̀ ọlọ́run tí ẹ gbọ́ lẹ́nu wa ẹ gbà á bí ó ti rí gan-an ni bí ọ̀rọ̀ ọlọ́run ni ẹ gbà á kì í ṣe bí ọ̀rọ̀ ènìyàn ọ̀rọ̀ náà sì ń ṣiṣẹ́ nínú ẹ̀yin tí ẹ gbàgbọ́. nítorí ẹ ti di aláfarawé àwọn ìjọ ọlọ́run tí ó wà nínú Kristi Jésù ní ilẹ̀ Jùdíà nítorí irú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ àwọn Júù ni ẹ̀yin náà jẹ lọ́wọ́ àwọn ẹ̀yà tiyín àwọn Júù yìí ni wọ́n pa Olúwa Jésù àti àwọn wòlíì tí wọ́n sì fi inúnibíni lé wa jáde. wọn kò ṣe ohun tí ó wu Ọlọ́run wọ́n sì ń lòdì sí àwọn ohun tí ó lè ṣe ènìyàn ní àǹfààní wọ́n ń ṣe ìdínà fún wa kí a má bàa lè wàásù fún àwọn tí kì í ṣe Júù kí wọ́n má bàa rí ìgbàlà kí òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ wọn bàa lè kún ṣùgbọ́n ìbínú Ọlọ́run ti dé sórí wọn. ẹ̀yin ará nígbà tí a kúrò lọ́dọ̀ yín fún ìgbà díẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé a pínyà nípa ti ara síbẹ̀ ọkàn wa kò kúrò lọ́dọ̀ yín ọkàn yín tó ń fà wá gan-an ni a fẹ́ wá sọ́dọ̀ yín kì í ṣe ọ̀rọ̀ ẹ̀ẹ̀kan tàbí ẹ̀ẹ̀mejì ni èmi Paul ti fẹ́ wá ṣùgbọ́n Sátánì dì wá lọ́wọ́ nítorí tí kò bá ṣe ẹ̀yin ta tún ni ìrètí wa ayọ̀ wa àti adé tí a ó máa fi ṣògo níwájú Olúwa wa Jésù nígbà tí ó bá farahàn ẹ̀yin ni ògo wa àti ayọ̀ wa. Tẹsalóníkà kínní orí kẹta. Nítorí náà nígbà tí ara wa kò gbà á mọ́ a pinnu pé kí ó kúkú kù àwa nìkan ní Atẹ́nì. Ni a bá rán Tímótì sí yín ẹni tí ó jẹ́ arákùnrin wa àti alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run nínú iṣẹ́ ìyìn rere ti Kristi kí ó lè máa gbà yín níyànjú kí ìgbàgbọ́ yín lè dúró gbọ̀nyìngbọ̀nyìn kí ẹnikẹ́ni má bàa tàn yín jẹ ní àkókò inúnibíni yìí nítorí ẹ̀yin fúnra yín mọ̀ pé onígbàgbọ́ ní láti rí irú ìrírí yìí. nítorí nígbà tí a wà lọ́dọ̀ yín a ti sọ fún yín tẹ́lẹ̀ pé a ní láti jìyà bẹ́ẹ̀ ni ó sì rí bí ẹ̀yin náà ti mọ̀ nítorí náà èmi náà kò lè fi ara dà mọ́ ni mo bá ránṣẹ́ láti wá wádìí nípa ìdúró yín kí ó má bàa jẹ́ pé olùdánwò ti dán yín wò kí akitiyan wa má bàa já sí òfo. ṣùgbọ́n nísinsìnyí Tímótì ti ti ọ̀dọ̀ yín dé ó ti fún wa ní ìròyìn rere nípa ìgbàgbọ́ àti ìfẹ́ yín ó ní ẹ̀ ń rántí wa sí rere nígbà gbogbo àti pé bí ọkàn yín ti ń fà wá bẹ́ẹ̀ ni ọkàn ti àwa náà ń fà yín. ará ìròyìn yìí fún wa ní ìwúrí nípa yín nítorí ìgbàgbọ́ yín a lè gba gbogbo ìṣòro àti inúnibíni tí à ń rí nítorí pé bí ẹ bá dúró gbaingbain nínú olúwa ní ìsinsìnyí a jẹ́ pé wíwà láàyè wa kò jẹ́ lásán nítorí pé ọpẹ́ mélòó ni a lè dá lọ́wọ́ ọlọ́run nítorí yín lórí gbogbo ayọ̀ tí à ń yọ̀ nítorí yín níwájú ọlọ́run wa à ń gbàdúrà kíkankíkan tọ̀sán tòru pé kí a lè fi ojú kàn yín kí a lè ṣe àtúnṣe níbi tí ìgbàgbọ́ yín bá kù kí ó tó. ǹjẹ́ nísinsìnyí kí ọlọ́run bàbá wa fúnra rẹ̀ àti olúwa wa jésù kí ó tọ́ ẹsẹ̀ wa sí ọ̀nà dé ọ̀dọ̀ yín kí olúwa mú kí ìfẹ́ yín sí ara yín àti sí gbogbo ènìyàn kí ó pọ̀ sí i kí ó sì túbọ̀ jinlẹ̀ gẹ́gẹ́ bí tiwa ti rí sí yín kí olúwa fi agbára fún yín kí ọkàn yín lè wà ní ipò mímọ́ láì ní àléébù níwájú ọlọ́run bàbá wa nígbà tí olúwa wa jésù bá farahàn pẹ̀lú gbogbo àwọn ẹni mímọ́ rẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ stream globe devotional a gbà yín níyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.